إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adugbedin Allah tabaraka wa ta'ala ingini gidai Ramadan inolu melu efodo 1439 ọ̀dọ̀ hijira ó ṣe níhu òṣèkẹ́lú lólógúnyẹ́ ọkà ìfọ̀dọ̀ 2018 àtúwà èyí ni aṣánà pé aya 171 171 ebi sórọ́tú ali imran يستبشرون بنعمة من الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الله أكبر tɔ ɔna lɛ atsikaratu atsoluka abo ashabu biiri ma'una abo ka nebi sallallahu wa wasallam kuma atsɛ dugu ɛnɛ ke huma ilule nyaju tsɛ usi anebi sallallahu alaihi wasallam evi wòlɛlɛ mahofa. ma tiche gbanwu ma ya ma bụ nke bọbọ kụkpa onye abdullahi bin abbas radiyallahu ta'ala anhu yani onye munu kabula ti gbolun dabene kọgbọ meji abẹkọgbọ mẹtẹwa between 40 and 70 owó lẹ́màdé so àmàgídẹ́ kùmàkùmà pa yìí ama ma kupa taki Allah tabaraka wa ta'ala imi mima imu kaji hura ai mima kaji hura idan bane kuma likume ma kun tudu ma juma ji dadi da bal kabo kuma din juwa ji dadi ibn riwaya kama yanihi annabi sallallahu alaihi wasallam yanihi alkuma lamma usiba ikhwanukum bi uhudin ja'ala Allahu arwahahum fi ajwati tayr khudr ina ma iba abe ko gu jumale takma mimi ma mamko jibi ihumu umewe ma mimi makaji humu tẹ̀rídọ̀ àníhàrà aljanna mo dúkà mú mi aljanna tẹ́kàdé òǹwẹ̀ láyá mọ́yìn wata akúlù ní tìmárì ha mo dúkẹ̀rù ní aljanna tẹ́ òǹwẹ̀ láyẹ́ yìí wata awé ilá kọ̀ná díìlì mi ń dáhàbí fi díìlì arṣì ẹwẹ̀lẹ́ gbogbo ìgbòkè awárọ́ ní tàwí gbogbo kìí ajújú àmúbọ́ igóòdù kìjọ gánà láàrẹ̀ sí ojú ìyàrá wà ní fẹ́lẹ̀ ma wájẹ̀dú tíbà mẹ́ṣọ́rọ̀bìhì a ma kùmàkúlẹ̀ kí ní máa jíbọ̀ umu yẹ́wẹ́ yìí alùkùmàlíkà kí ní omi kùmà ń mọ́ ìyàrin alùmọ́ ìyàjúmọ́ ìdádí wọ́n ma àkẹ́lìhìm وحسن مقيلهم بكما ياجو بكما رو kewe gidi adumaru ọmọ àwọn tí yàn omi tí yàn jẹun tí yàn orú tí yàn akùnmáyàn gidi ilẹ̀ abanilẹ́kọ́ ló tako gbọ́dún mama mọ́mùdá ẹnìkan yá lẹ́yìntà ìfọwà nínú alẹ́mùnà ìmáná kàmọ́ máa yẹ wá kùmà yìí lẹ́yìn ní kí lè kùmà mà má sọ náà allah lẹ́nà ọlẹ́nkọjọ́ tí mú ẹ̀mí ẹ̀rọ amáàmúdà bọ́tàbálẹ̀ yà á láyé sàádú fíl jihadi ẹ̀gbàdú kùmà ọ̀la jihadi gbogbo inyá jà kùmà húkà torúkú ẹ̀rẹ̀ máa kí wé máa òbí ma náà lọ́kà mọ́ máa yá kìdóòdù ní ayé ní kílẹ̀ kùmà harbi torúkú mi bírèkì gbogbo kùmà kọ̀la owó ìjà kàmà kí mi bírèkì máa wé dùbì kùmà jihadi kùmà wé dùbì owó ìjà فقال الله عز وجل أغمى هولا جديك تكو أنغنغ الله تبارك وتعالى مولا إبا ممالو يعني أنا أنكم شجو أبلغهم أنكم أنعجوشي لرامون نعمكي ọ̀la kàmẹ́ àtẹ́nì kàgínì ìmájà káàmà ẹ̀yà kí màlẹ̀ kùmẹ̀ẹ́dìkọ̀ tọ́lẹ̀ ọyọ́ ọ̀nàjúṣẹ́ lẹ́ra àmúnìkí fáànzẹ́lọ́láwọ̀ azàwọ̀jẹ́lá haúláìl àyà ohun dọ́ aláwọ̀ tàbárakà wọ́ta aláì káàmà ya gidẹ́ rọ̀gún ẹn kìlú pé wà látà sẹ́bẹ̀nà lẹ́dí na kó tìlú àbókùnmá kú má pa fi sẹ́bí lílá ojú ọlọ́jọ́ àmúwátá mẹ́kìnlẹ́jú kàfí òkú ní màṣín bẹ̀lẹ̀ àyà máa déjú ẹ̀yìn dàrọ́ bí him yóò rẹ́kù màdúgbọ́jú ajáre ti kìmá fẹ̀rìhìnà máa kẹ́dà ahu bí máa ní fọ́dùn ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم قراتونا لده تكون الله تبارك وتعالى تكي يحكم يداه لكنه يعني نبار ngabo jidu bima kini to Allah khawfun alaihim abume kuma kui manu ko mono wallahu yahzanun mana da dudo mono bu kama jo ma ba jo yastabshiruna ma jo makedahu bi ni'matin fa'i ura min Allah ki kubojo وفضل ما ياتلي هيك كوجو وان الله انظر الله با لا يضيع اجر المحسنين وقولادا ابو المؤمنين وقولادا ابو كما ديماني با oyo shadu mon shi ya dunguma alijuki tiko ya dunguma ubeleta ki aka wa haya gidogo ngakini alladhina istajabu lillah abukuma judo ojo allah wa rasul ma wa nabi sallallahu alaihi wasallam ah, min ba di ma asabahum alqarhu ubi kuma chagbe yejo dudu ubi leta kuma won je ma odo yoje lil ladina ahsanu minhum abu kuma chenyo kuma won to koyo lahum ajrun azim ma ka hadithun defi bukhari hadithun defi muslim alakoloka kàṣe gidẹ ilugbo abu nọgbọ mẹtẹ wá gidẹ kùmàlùlé kùmàlù kùmàkùmà páyé olùkàwọn ṣolùkẹ fẹǹṣe tọ ọlákìí tí gidẹ mi abájọ yìí ìmágbójúgere ìbìrúwa ìlújálé òǹṣọlẹ gbẹkọjọ àkàkí ni ìgbókùmàjò dọjọ òbíkùmàlẹ gàṣẹ ṣáàgbì ami ko kisi abaju ni tan olile cholu mune ngo yoda bi da manyu dom bayni hi a alu kama ba pa alu kuma chagbi alu kuma chagbi ojo kuma ojo kuma ji mayni ojo ojo humara al asad ojo kuma odu kuma dun ojo kuma ju yele kuma yani lamma asabu ma asabu min almuslimina karru raji'ina ila biladihim hmm. alguma ama kafiri olen kuma betuma dukere bama bapayin olen kuma betuma dukere bama bapa koko ugu uhudu yi ma ne ma ngo yi ma lo abajori ama da bi awtin ama nayo alududu amachama bakpa gbe ojile ihu abụ na ile mamda amụ mgbede obi egbeboni ma dị yo na alụ takma ochi ni ngodu mama tenete mu lima la temme mu ala ahli almadina wa ja'aluha alfaisala ma on ko di yo na du mama wata alkawa bet ma kunanga ma kawa bu kama ju wuhudi itigwe kama ma alu ti yogo ho danifa

So abajo yi kena gen kuma ya da ma hoto la molai ere ere ere ma yi jona mama ya kai yesi yati kwa kama lutin bala dan ibo ma tumo me dumo mo abeda biya abeda biya alotuma medina turuka ya aya dunga maba kwa gwaki da kwa kuji pama so that kai go da bi bola ola pa ba ho da mo go ya ni re bi gele ala gede na bali kutani bi gakini ibo ngodo ma ngori group kuma da ya a máa pàwọ́ àti agbèjì olónù ní gbégi kúlèkú mẹ́ gbégi àbọ̀bọ̀ àdó yájọ pa agbèjì wọn níbi sallallahu alaihi wasallama nadibal musulmi na ilẹ̀ zihabi wọ́rọ̀ ahùn ina máa pa mẹ́ya mẹ́ya mẹ́ya mẹ́ya takama kuma regroup kuma kuma roji pa kuma waba malika kini adejo nawa machine lika jona wa malika arula waba okoki anya tehe do mai kira kini i ama kwa maonu kwa we ma odai lekin inaru mara mola takma dai e me medago genu arakalu ogele adenga kwa mai ma e. ko dago adabiya mm ani bi hmm. ni em e kanibia tini dungu mai ولم يأذن لأحد سوى من حضر الوقع يوم أهد ike ne ni yo na yo buhudu ma do ji yin den malga yi da ngo yo ye ta yo yu e nga be gida ko be ama ma lu ma du mo ma plan ak ma ma da go ko yi ma pa e ama pa je sha bi yo aba yo ida inge ta ike le ga be ya be bo de yo na mai wa na yin padan ya mu na ti no ani ni agbere ma tu bo ma de ike kuma alika kaa kuja aki olile kuma kai ama kwebo ola mache ya ma ni amanyali amanyali anibi ni e ma de huwa kicha aku ejugu hodu iko anyalu greba ede ibo kuma ale tede gba ka me kuma chili jima kuma ralo ka onyo yele me akini yigi dai ma chulu gunugo ogbo uja ma lo ni me atu abi kuma bu polada me de huwa ama ma kwe ola gdeita amabakpa abịghị kere ma chere biko ọ ma chekwuche biko ma chagbi biko gị ma kpọọ agbọrọ iwujidu kumane akụ ya gide kumane agbọ alevi na teja abụlila abụghị mashin nwoju dị ọjọ gwọrọ ma nwa ụdọ ọnụcha ọjọ je ba dị ma asụ abahụ mụnkọrọ ubi agbe kuma chi kuma wunye kuma ma kpagbe ụmụ ma ma ìjọ àkíkà ka àmẹ́lẹ́sọ yẹ́lẹ̀ bá ẹjẹ̀ tí òun tọ́ta bá lè ń ájídàdì ìṣẹ́ àmàpà yẹ́lẹ̀ ó ájídàdì ìṣẹ́ àmàpà na áṣẹ́nu mínúhùn àbẹ́ẹ̀dókùnmà tẹ̀yàn ehùn má gẹ̀dẹ́ bá ọ̀tẹ́kọ̀ọ́kùnmà yìí Thank you. ana teleka ko ya sahaba nabi sallallahu alaihi wasallam kolo ko beni abdul ashhali on de abu kuma yuko uhud yani un yanyo ko uhud shahidtu uhudan ma rasulillahi sallallahu alaihi wasallam ana wa akhi yani un kuma yun amma dai bu kuma abaki ana wa akhuli un kuma yun amma yuko ko uhud farajina jarihi abaki farajina jarihaini iye jima dàbí wọn yẹni agbè nga máa nẹ wọn yìí fọlẹ ma <clears throat> azẹnamu azinu rasulila aba ta koya níbi aha koya ta bẹlẹ kuru jibi tọlẹbi ado wi agini ado ko ka nya gbẹrẹ amẹnọ la ka adàbí wọn yà jùjà wọn nẹ agbè nga nẹ wọn yìí. kultuli aki yen dako kan o mayun abi ako au kola li abi ko mayun kan akini atakutuna ghazwa ma rasulillah iye ce durko guki no guka ne bi anya ja ke ju ama dane ni hayi itugo ki daga idale kan bi gilo to go guka gido mon eh wallahi ma lana min dabatin narkabha ama nira anyela be kira ku me kama samadhi ama nengore kama neni wama minna ila jarihun takib ene duke adihuma amate chagbe chagbe kikilenu agbe kije kije ije ni huyo yo mashi inni fa kharajna takama liduhu ma rasulillahi fa nabi inni wa kuntu aisaru jirahan inni agbe nwe de hele hele tulo yele to ma yuli eni fokana idha guliba hamalatuhu ukubatun eni egbadu kuma gini ilule lule egbadu kuma yimu elule lule kebele jo taki ukubatu emele mubi wọ́n mẹ́ṣá ukubatu ukubatu ma adọ́mayẹ mubi ní torí òun gbé nira omi

ọgba ma agụ kọju akụ ma agụcha nke nchọ ogele maka ihure na ma ya agụ ma anyị na ya alụkigbo okwu ma dubi nkọ ha lebudo amụma ma chine wa na ebe a taka be ụbọchị ne ma gịnị achị ka gịnị inugbokọ ha kwụ ụwa m aba bele acha ka wa na abụ ka amụma ne ọ na alụlị ọ tụnụ abịghị bọbọ nọọ na achị ena ekiri akụlụ ya ji awa na ewe mụne meta ma iyo bia na alkimani ke kimani ke munege takunkun takuma liyeliyeliye taki awade taki kpɔwuyi ŋutsɔ ŋutsɔ kpɔwuyi kɔ ikun yɔɔsi mani yɔɔkuyi tama adu dem dem dem dem dem tama da teji hu tama mu da teji hu ebie naru mamu koko ama ye ye ebie lɛ dzi eŋue ka de ko ma ma ma pini ma du ma mi ngela ma pirinyo pirinyo ma du tabu ma yejunji ide gugu ye ni ma mutu ye wacha tabani cha kuna ayi ona e e akuli wuji wachi ho yi ayi ni to abe cha to ubiye ha abi ade ene a ene a cha hanifa ubiye kama do mon ene ngati committee tangi committee one kọmiti ona mẹ́fà ti set of less usman bin afani dọ́ ali bin abi talibi dọ́ uh, amadọ́ uh, abdullahi uh, abdullahi bin bin masud idọ́ so you must you must set of ojú ona mẹ́fà amamaki set of less saad bin abi wakọ́s wọ́n dọ́ taki yana abẹ́lẹ́ kuma ya ci komiti takabolo ya ci komiti umuji ma le un biya ne nkwa kuchaka takabo komiti le ma dune du ene ki ya ci khalifa mu bi mu mamudu du ya le ma president mu taki ku ulma mu dago bo ma to ha won gba o òun lẹ́pọ̀ oyi bọ́ àníkídọ́lá akẹ́kọ́ pàmì sàábà níbi màlẹ̀wúdú yìí òkúta yóò yí agbá máa yọ yìí ìkọlà kó àjíkìlá bá yọ owó gàtẹ́ ìrọ̀bí yóò dọ́wà rẹ̀ gbóhù yóò jùwà lùká mọ́sálásí gbogbo ọ̀wá mi àti ọ̀gẹ̀dá gbogbo ìkọlọ̀gbọ̀ àwọn ẹ̀wà gbélé máa ní ma yí ọmọsálásí já sí wọ̀n nípa ikú máa ṣe obì mẹ̀gẹ̀rúbìlẹ̀ màkókò tẹ́yà lẹ̀ máa já sí ẹ̀gbàlẹ́ mọ́sálásí alẹ́ inúgbò stọ́ọ̀kì àti tọ́gbà mọ̀mọ́lẹ̀ ọmọ máa ká àpàtòkùn ẹ̀jọ́ akẹ́wọn ló yọ yìí tọ́ọ̀lẹ́ ti tọ́gbà mọ̀mọ́ tákìí

ma m ya ga-abụpụte ụlọ mọkịkụ tani ịtara dun dama aka ngene ji do ebe kapi dama wa dun na ma to ga bo ga bo yeri e we ma lo ere ga ngi o ti anyo ya ti e jilini un wa ti jilini olùmọ́mù àdágbọ̀gbà mà tọ́ háhùn nígbà mẹ́ta yìí ọ̀rọ̀ lọ́mọ náà lò lẹ́pọ̀ abàlì gilè káàká àdámẹ̀ ní ìṣẹ́gọ́ papọ̀ àníbi sọ́lọ́lá àlẹ́sọ́làmà ẹni ìdágbà sí múdùúkà ẹ̀wọ̀n ni wọ́n jù sí tó sẹ́wọ̀n kò máa kọ́lá mi sàábà níbi akíkòdá mẹ́nẹ́ káàmẹ́nẹ́ kíkílé máa kọ́lá máa dánwọ́ yìí sàmẹ́nẹ́ kíkílé àmàṣà máa pa ogúnjó a máa pa ẹ̀ẹ̀tẹ̀ pàkúṣákáyà máa dánwọ́ lójúgbọ́nẹ́ máa kọ́lá ẹnẹ́gì ní ojúmọ́ tó lé ma nù àníbi ma nìkì chadí nụ ma o sabi ko kogu mɛ ɛnɛ lɛ wunye kogu mun na alo ma mu mubi ato kogu ani tɛlɛ ŋa jɛ de olu kan o de o ta ti ibunu hisa aliku tɔ maa yi ni amu ne kuma do o yɛlɛ ma dabo ne gɔmɛ tɛ wa abakaru de ma zubiru a de ma abokidɛ kuma alo ma alo to lɛgidɛ lahum ajrun azim wala da wuji do mo alladina qala lahum an-nas amma wone wa kana ma qala ga ginihi inna nasa amoja kafiriba qad jama'u lakum ame uye yuda yo ma de di me wala le to ma joku hudu wala le hapuni qala wa qala ibnu حدثني محمد بن سعد

فقال النبي صلى الله عليه وسلم إن أبا سفيان قد أصاب منكم طرفا وقد رجع النبي صلى الله عليه وسلم عينه من لنكم أدراكنه أبو سفيان أبو سفيان يولا مبه على يوكي أدو شمي أما إدي يونا يمودا جالتين أباجوه أو يوم مو كورو تهدون أو يوم مو كورو تهدون okuleko yodu tine dongi eon kaka gide kanati wakati uhudi fi shawal ugu uhudu si fi shawal umugulecha hapo ni hiyo zulema ajuja hii to amanyaja yakdimu uh, yakdamuna almadina fi dhilqada hiyo chu dhilqada hiyo cheke gwanka hii o maduji ko wi medina hii ma moji da ogene le ma pa rubo ma do akibeder yi beder sikura odo da do gele ma shiri to yigi dai al gigi dai wa hakun aba bu ti an abo ku taki o ne pe ina me nya ka ma ba ko titala o le ya ka ene me ka ma ba ko akini me mo me akini ama kafiri kamali ba kamalu laja ama kafiri kamali ameche wewe tabali mɛ ogele kaama bakpa sheikh mɛ ogele le kaama bakpa ihu ma anya dɔ ogu ma ma du wo kuya toru kuya kikɔ n'oji kuya kikɔ n'oji so ama wo ne kogele le dagene le ara ini na alkohol kuma ti pɛnɛ le dagene tiɛ nkɛ o tiɛ le dze kuya ma n'oji ɛŋɔ kɔ eŋa ma du n'ɛlɛ taki a y'a kɛrɛ bɔ anibi sallallahu alaihi wa sallam a fa mi sahabi ŋu. abi ya kare buma taki kini nyuma uku ya kauma ya kauma kini ama ba kafiri ba abu sufyan kwa abu yele amehola mujo mota bali tabali amehola mujo mota bali tabali ame ache mola kame anya kujipa mengini o tudabale le ameke edu to kujale lono taki seun fa shawhum qad jama'u lakum ma rujijo mo adidime tabale tabale fa shawhum takene lenya ma ba kwa ku aw ma wonya ma ba ku kuma yin ku yi fa zadahum iman taki imani ma imo butoma ni ehe ameje nana yoba enele yi ameje nana yoba to le kamati ni lo mati ni kama ke kama kafiri baki ni mda makafiri gwenga mati kwa mele taka ma mele meledu amune ya mea kini tuduka makafiri ma nini unga mada mele ujai so ba duka mati ni ama kwa makafiri adiba mati ni kama mele ke nana tamale tango la kama je nana tamale gile take ya yabota ibu mangonyu mu kuma chupu yi wazadahu imana imani mangoku to ngene la kama afito amele ne ujayo yo enga mea ne kama ne dunja báyìí ni asibunallahu wọn ni ìmàlùkì ọjọ́ ẹ̀ṣẹ̀ bá máa jọ òṣùbíọ́ ìyẹ́lẹ̀ ẹ̀ àti tọgbà pàkúṣà káàkiri فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو عظيم anyị na-egwu egide egwu ma akọla ngede ebe a isiokwu uhuru domin dabalụ ka ikiri ma kidua manyu abụki bọbọ genele kọtada manyu abụwewewe ma anyị na-esiokwu uhuru nwa bụsidi anu na chokwuri ogwu egwu ma chokwu gide isiokwu hamraul asedi hamraul asedi ohun adụrụ ogwele ohun chee ka nebi sallallahu alaihi wasallam kamo kabun rubi kiboku ma na agbedi kuma rubi akene ne kuma do wakalu ko kaya ju yayi ogu ile unga makafiri chini chuku yi ama chini chuku un ma ko ne rani bi kakini ka wewe mi ma ni ama alupo ama ama alupo iba ma le ato gegede ifi wa ama kuma ya mọ́la òyà kuma ya kó bá ma bàpá yìí má jọ àṣíkì lè máa nígbàkí ní èèwò máa ṣètò tó abájú lẹ́mọ̀ àmúnà alìmíáwá àmúnà alìmíáwá àmúnà alìmíáwá elikuma lè máa pàkà máa pa surprise máa yìí ma rábi hekuma ẹlùkọ́lọ́ yọba àmàkí ni plan kàkí ni àmà kẹ́kọ̀ọ́ ya kún yí bíbẹ̀ nínà bákẹ́tẹ́ àmà kọ̀kọ̀ kú jà á ló alkàmà àtàmẹ́lá àgbẹ̀ ọyẹ́lẹ̀ kú ìyọ̀ uhudu yìí

mayo ngwagwa mane gideje ogidu mayo na yone ne gideje ogidu eh ne dudeje ogi ne ramara ama shini rak marab marabu kuma ama kwa koje o yachaje makoje o yachaje mashini mioma mashini kuko ma fomu ma imam goku ama ke ewe imeba shenka memudo obo adini meshi hmm. memudo obo adini ngamko amate gini maja maja jala chebala le maja chiwala le dama kwa ye o ye ma kama yini mani ko kuta ka jodu buka ji kuma ma da ye ogula ni kama ye ye ma me de de de mani ke wa àmẹ́mdà kí ní àkọ́ mẹ́gbà àmẹ́gbà àta àmẹ́yàlékè mẹ́gbà àta mẹ́gbà alẹ́ mẹ́kàká mú kó mẹ́ ọjọ́ òṣèká màmẹ́ ihò máa ṣe ní mú kí ẹ̀yẹ̀dẹ̀ ọ̀tẹ̀kú ní alọ́ ẹ̀yẹ̀dẹ̀ àmẹ́dàbà ti yí ọmọ àmẹ́káàkì fóòmùdó àkó yí ewo yàmẹ́yàjá yìí

ohun aláwọ̀ tàbárakà wọ́ta aládùkò túnmọ̀ ẹ̀dọ̀ ọjọ́ kàkà gidẹ́ abúkòkò túnmọ̀ ẹ̀dọ̀ kùmàkíní chókù kùmàrábìhì òtẹ́ àmà pàyẹun dú ẹni ìkùkìdéhì àmàkókè fọ̀nkọ́lẹ̀kù màmójídà oyin bí ní ìmẹ́tìmínàlá ìmàdójípa òrà wọ̀ bi ni meti min allahi wa fadlin e wala jinga ne biye ni e ma de ibo kuma yo gulu do yelen elebo ayin to don eni ni ani bi je ma ku rama ya ne da ije ma ku ja ya do jin en ala ya en mu mi gbe nga ma ya ne da unyi so wa jama yo gulu ne ale ma ya ne kuma yo ja yelen ngbe ye da kele ma no kudale ni boku yo gulu bi tamata gbe mi pa ma màájú lọ yọ máa ẹni tí pàmà ń àmẹ́ àpàmà lẹ àmẹ́bọ̀bà àmà pàkì ọjọ́ àkọ́ yẹun yànú yí ẹ̀rùn ní màmá lẹ́wọ́n yìí lẹ́mìyàn sẹ́sùn sù ẹ̀ngà kàyà kọ́bọ̀ ìkẹlẹ̀bẹ́ni dé hùmá àmà pẹ́lẹ̀ dúdé dágbà àti ìrọ̀kọ́ mi kó mi kúrò ń wẹ́ dédọ́ mọ́ ìrànà bí ilẹ̀ rábì òtẹ́ngà máa yẹ ẹ̀dẹ̀bọ́ ọjọ́ màtínì ọjọ́ àwọn ọmọ ẹni ikú ma wọ́n tààrọ ọjọ́ àwọn kó makọ́bọ̀ wàláhù tó fọ́dù lè hàzí aláhùbá ìkínà tó nínú àtàbálẹ̀ tó dáálẹ̀ máa ní hadisi ọwọ́ ṣe wá efi tafsir bin kafir a máa ma ní ṣẹ́un kẹ kóòtù ní anibi ibrahim alayhi salam ayna adu haunde adiku kuma duro te huna ba hasbunallah hasbi allah wa ni'mal wakeel o kai abi ni hasbi allah wa ni'mal wakeel o bi amati kudun una ko yelan to to rabale le abodu kuma yu wi ma do ai ti ma li ma moji lafiya en do ya karbele de ko an إنما ذلك الشيطان يخوف أولياءه فلا تخافوهم فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين إنما ذلك الشيطان أنيك وأقول عليه إبلي دم إبلي وقوم دم يخوف أولياءه amara n'ojú ewu amẹ́lẹ́ òṣùbì yọ ewu ohun ya anyúmọ̀ òkú yìí ìbílí ìṣàmára ní ojú ohun ya anyúmọ̀ òkú ní fọlá fúhù mẹ́kí ṣòkò ma nípa wọ̀kọ́ fúhù ní omi mẹ́ ṣòkò mi ó in kún mímí kí mẹ́dí imani tó dẹ́ nẹ́ka ẹjí yún òkú kì máa wọn ṣòkò rẹ̀ nípa wọn gbé ẹjí ṣòkò yún òkú yún òkú máa wọn yẹ ṣòkò rẹ̀ ìmọ̀ tí òun yà ṣòkò ebile alejugede ya anya unoku alejugede ya anya unoku onugunugu mma ni kewani na mama kucha ngiki ne jalale ama kini ama a chola miji mashi abeki jalen ama kache chola miji mashi mobile tutors and immobile tutors ama biwa yake ajabakete maya bi ama àbíwá yẹ́ kí agbábá kéjé ṣẹgbàkẹ́ ọgbà ọ̀tá kí akọlọ lẹ́rẹ́ àbíwá yẹ́ kí àṣì mobile ní ṣe kí akọ́ ìrìnká tẹ́rìn kéjì ṣẹ́kàṣí ìhúbẹ̀ oko yẹ míngẹ̀dága gbégbé ọ̀rọ̀ ewu dábáyọ̀ èyí akọlọ ẹgbùn tí ó dá wà gbá ẹgbùn tí ó dá ẹ àyọmọ ẹni wà gbá ẹgbùn àmàdẹ́nagọ́ ngale inu la ngati ni kanu a jene ya go gili hmm, ya kama bi e eh, o le ti ju hu nge sinu hmm e eh, o le ti ju hu nge sinu kulumo mo piti na ka le ko yo kulumo mo piti na ka le ko yo ebo ogugu e ke si gbogbo ne kede ba yo ku ìyẹn ní jí ẹlẹ́kùn mọ́tọ́mọ́tọ́nú wẹ́mù mọ̀mọ́ mẹ́rin wẹ́mù ẹgẹ́ wẹ́mù ẹdí ẹgbọ́ kàyàlẹ́tù kúlọ mọ́lẹ́bì tí ń ẹkú òyìn alùkẹ́ àkókàdó ẹbí ọjọ́ kí àmú ẹ bàbọ́ ẹlẹ́tẹ́ àmì àmì àmì tó láàrín kà níbi àmì àmì tọ́ wà gba mẹ̀síba lẹ́bà tí àkọmọ alẹ́jà kí àbàwọn yọkọ̀ rẹ̀ nù àmọ́ ẹ̀múdà ẹni kéṣe ó pè ọ̀pẹ́ àlejò ọgbóni ee wee ekwodo elementa wee nụ n'ọba mebi ịgaghị akpabọ mebi ekwo meta ọmadịdị mel wee ame nke nwụọ ee ọgadi kpuke wee nike limanyu ya anyụ wee ma m da limanyu dị chabudu

yema dalen kuma ngana bana shi ken yoko ngam ko yo dem e ko jima ye ke wa mo simu nga nga lu ta aja nga lu abola e, e bi nga ngam na le ko nga ka o e ko ngi ba ibili ku sha ko ta ga wo e, e, e ma ka do mo ka ni ke o je ni ule uli ku ke

Eh, ko ẹ̀ṣẹ̀ ẹ̀nẹ̀kọ̀ yọ̀rù tí yìí gidi ń yìí ẹgbà inú mi kẹ́ wẹ́ta fún àwọn ọmọ ilé kàpá yọ̀rù tí yìí gidi ẹ̀ ti gbẹ̀fún àmì kòkó yọ̀rù tí yìí gidi ẹ̀rùn ẹ̀kọ́ yóò ń kàlà rẹ̀ ẹ̀tọ́ àyọ́má ẹ̀nà àyọ́má ilé ilé kẹ́ ayá wá àyọ́má ilé ẹ̀mdà sọgbà mi pààlà ní àwọn ọgbà òní mi tùmí ẹ̀nà àyọ́má lẹ́dà ẹ̀gbọ́ àyọ́má accident ní ẹ̀ àṣeyí àyọ́má lẹ́bàá

akùnkẹ́ni dábẹ́ náà kúmi àti ní ìjìnwà ẹkùn kí ẹlẹ́gùdà lọ akẹ́lẹ́gùdà lọ lọ ìjìnwà ẹlẹ́gùdà lọ láti ní ẹ̀ẹ́mà ó ẹ̀ẹ́mà ọ̀là kẹ́nẹ́ àkà jẹ́gi tí ó nẹ̀ pẹ́jẹ́ ẹni tó ọ̀là ọdún ẹ̀ṣẹ̀ náà mẹ́gì ni ẹ̀kàn àmùnà ọkùn àti nọ̀kọ́ yẹun ìyá àṣàmùnà ẹ̀kọ́ wa náà nálàlẹ̀ àyọ́mọ́ ajídẹ̀jẹ̀ dáwọ́gbẹ́ àyọ́mọ́ ina ma fún ẹmọ́lù yóò yìí káyọ abẹ̀lẹ̀ iye mi iye mi yẹn ma kọ̀lọ̀gẹ́ lẹ́hun yẹ́ ti gbé mi ọ̀gẹ́ ti dáhùn àmù inú ẹgbẹ̀ ọjọ́ ọ̀làdúkà aka ẹba alùkì alìkì alóyà tí nìtẹ̀ tó dẹ̀ ilé na ọ̀làun kì mẹ́à má wẹ́lkọ̀mù mún gbogbo ẹmú ma tánẹ̀yìn gẹ́ẹ̀gẹ́ àwọn ẹ̀kẹ́lẹ́gẹ́ a ọmọlẹ́màtí ní kọ̀làtẹ́gbà lóòbìlẹ̀ gẹ́ẹ̀bá obi a na-enwe bikwu le jụrụ ka ta ka bụbụla ma dokota ma e adịghị ya temi ba ma mọkọ gbala lekwa kụja kano ene ka ka ene yi eyi nwe nwe ọkọ hie hie eli ụmụ atị nini inenekwu nso ụlụ ka ka inele adị n'ebe ọgba bụ nwe ji gbogbo màádọ́ ọ̀gbàgbò ìgbókù máa yìí lókúnyà ilé òjìlé yóò nà mọ́ màádọ́ ọ̀gbàgbò tó dí gálà ọ̀sí gálà ọgbọ́n sí yìí ohun ọmọlẹ́yìn kú òmì dáhùí ẹ ọmọ ṣẹ̀ṣíwá ọmọ ṣẹ̀ṣíwá ókò ṣẹ̀ṣíwá yẹun kí wájà wájà tára bóbulẹ̀ èmi abúmágbẹ̀n alálẹ̀ wẹ́dúkẹ̀ máa kí yí máa ní ẹwẹ̀ máa nù páyọ́rú máa ná kọ̀lọ̀gẹ́ ní ẹwẹ̀ ẹgbà táà ẹjí ní ìmẹ́kẹ́kọ̀ọ́

we na aba na we agba eh, aja ahụ alụ onwe ya kịtọ onwe a na-emekwu nwa ọla ka nwe okolo ihe anyị eto okolo wene gị gwọnye okolo okolo biri kịta obinwu mgbokwu egwu ibe anyị bịa akụ wega ka ha nyede ha ya ba na ogogile ala na

abeleke muyo yinyo mashini ka mashini nyoku ojo allah tabaraka wa taala ma ko ya inna ma zalikum shaytanu yukhawifu awliya eneke liodule kiwanye okoyi ebili domo amare ni yungi chaju okoyi. hata ma ewo nga gbe boni ba weke te doju koko da egbo kuma dem ona edem ku munyane ege ko mele ne inna ma zalikum shaytanu yukhawifu

ẹni gẹ́gẹ́ bọ́ ẹbí tó kòrò nù hmm. ó nà kú mi yá ojú hóòmù yí yá ojú ma yí imú dáadáa kòrò yìí lówó mú màtínì ẹnẹ́gì ní ẹ̀dá àwọn ìdókù kẹwọn lónú àmì bẹ́ gbogbo mẹ́jọ kẹni àrùn lẹ́kùnmẹ́ máa ní kí kọlà nílẹ̀ èbì obi ó nà ogun tí ń lupa ẹni ọbẹ̀ máa rọ yóò àmẹ́wọ́n ojú papọ̀ ìgbégbogbo ọmọ ikọ̀ lànà ẹgbà kámírí akùnmá nípa àdógbò ya kí mẹ́bí òhì ẹ̀rẹ̀ mọ́ ẹ̀ẹ́ ìhá ìgbégbó ta yóò tọ́ta àmàkúrò ìgbégbó ìmáma ẹ̀kọ́ bàgẹ̀ ní wọn wẹ̀ àbí òkú yóò dúkùn máa dókòrò máa wọn jẹ́ kámírí ayẹ́gẹ̀ mẹ́ẹ̀dẹ́ dàgbọ́ kíkà wọn máa kékeré amẹ́kùnmẹ́ máa

iya kini ya amune kini ya ma choga tak me guda bena kini be ya ma choga ene ki ma ye fi be ni ra be gwa amune nku amun amun nku cha kama ni en ku e ma lin elu aba me ma di ma ni pele ni nge ma sha ma budu ni to we hayo ta ko ya di ma ni ku fala takhafuhu me chuku man wa khafuni umi me chuku mi ojo akola de wa ojo akun me achuku ngi إن كنتم مؤمنين إيش kana kuma da imani ko na'am ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم ولا يحزنك الذين يسارعون في الكفر ابوك ما جايولا ايبوشي وغشكو اي دوكي بابي ويهم لنو شون كامون كو يا دوغسكيا نغو غشكو يما ما ني كدركه وما ما ما ياتونو تيغو تريديو تريديو كيتي انتي غدو مغو ما غتونو له ملغو تو مغو ما ياتونو تنتي راديو نيجيريا غدو ابوجا بيغ ما دي نتورك نيزي ngolo tomo nuduk mara be yema ma tuno kaka ma nọ tegwu na ihe ọma ma tụnụ kaka ma nọ gani isi ete redio e, ọchagya mele onuhu mba ọchagya agba melegbu tijọ efem kuma ya tụnụ mmanyu naijiria kpakpụchaka akụma gbụ ọjọ akinihi yile inehum le ya dụrụ ụlọ ha chi ya ya na echu abudu n'ụlọ fedagba ya yi hume filu ode ode ode ode ode ode na duka ụmachi achọ ọjọ ya na echu abudu n'ụlọ yuridu allahu alla ya ji ala lahum hazon fil akhirah aláwọ̀ átẹ́nì kí bí lẹ́kùn máa kọ́ ọ̀nù pẹ́ ọjọ́ náà tẹ́ǹkì sí ìdánwò wọláhùn àzáàbùn àwím àzáàbà ìwòjì ohun ìyàkó àzáàbà ìwòjì ìjẹ̀dọ́mà dídìmá iná lè ní nàṣítàrọ̀ إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله ولهم عذاب حليم إن الذين اشتروا الكفر بالإيمان أبوك ما إيمان ما تقعوا شو بشاك وإبا لن يضر الله شيئا أقول لكم ما نودو ما شجون ẹni imani ta kẹmi imani ẹlẹ́rù ta ẹmí káfíríṣì gbà ẹ́ṣì ní ṣe ọjọ́ àti máṣọ́jọ́ àbúdó ilẹ̀ bọ̀ ọjọ́ ànẹ̀ wọ́lọ́hùn àzábùn àlì àzábà ìwọ̀ fún ọjọ́ àdúnwà نعم ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين يعني ولا يحسبن الذين كفروا بكما شكافري ما كنجنفا annama numli lahum khairun li anfusihim kagini egba ka abute egba huma cheyan ka itin ati huma no innama numli lahum egba ka abute egba huma yin li yazdadu ithma turukuma buli fito wala kulihim makiju pa kaza ba makiju pa walahum azabun muhin azaba tuka kama duma ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم الله أكبر عند الله تبارك وتعالى إنه ما كان الله إتكم وجنوا ليذر المؤمنين على ما أنتم عليه تركي تما باقانو دبالكم يجوك دينك alùkùnmẹ̀ ẹjọ́ ọ̀làmù ọyọ́ yẹ túnmẹ̀ nọ̀gẹ̀nẹ̀lẹ́nu tó dá alùkàjọ́ amẹ́nẹ̀ èèyàn ìhùwá ní amẹ́nẹ̀ ẹ̀bẹ́ ní ìhùwá nù amene gidi imanu chuchini amene gidi imani jogun to yenu ngaye tame no genelen hatta yamiza al-khabitha min at-tayyib yani unga unga kwa kwaru iwa benge fete ma ki gungu bi hokate abe akini mamo apata buli unte mamoli koni mamo e hapa mtikechi yeno jo ni ogele unga na chi hada juma egba juma ya obole ene gima di imani o ya nwo ilola àjọmọ́ ẹ̀ka bó ń mú ńlá ìmádìí nìyẹn tiyan ọ̀pẹ̀tà kìdẹ́ ebi ní kí kpó náà abájọ yẹ ẹ̀ka bí ẹ̀dọ̀ olóko ẹ̀ màṣínì ń ọkada ya mú ni wá ndí ọ̀kadà onúmùngànà ọjọ́ka tàbí ka mẹ́à gbòdì á kà mẹ́à kọ́lọ́ ọjọ́dúkọ ya mú

وما كان الله ليطلعكم على الغيب الله يا جدي وماما جامن mẹ́mọ̀ mọ̀má jà tó dálẹ̀ wẹ́ kó ní ṣàkàjú abájọ yìí ṣe múnáfikì ṣe ẹmà wẹ́ àti múnáfikì wọ́n ṣe òun yà máa wọ́lákín aláha yẹ́ jẹ́ bí mẹ́rú sílẹ̀ yìí mẹ́yẹ̀ ṣá àmá ọjọ́ múdà tẹ́nẹ̀dú kìrọ ẹjú pé àmúnúṣẹ́ ولا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول يعني ونسينكم مماجا ونواجه من أدوال يوم كدو مماجا لن كأمان لكنكم هتوكا منشون أن إلا باق إنه يسلك من بين يديه رصدا ومن خلفه رصدا يعني بيوما يسلك من بين يديه أو بين إلا ومن خلفه وبين إلا رصدا مقاد أدوم أمونشون جو مالو لمقاد أدوكما ولما ملايك وجو ذلك فآمنوا بالله فما دكونا جو ورسل يقونشون وإن تؤمنوا ما ما دكونا جو وتتقوا ما تقوا جو فلكم أجر عظيم الله ده وجه ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل بل هو شر لهم فيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير ولا يحسبن الذين يبقلون أبوكم أقفى ما تكون بما آتاهم الله أن يكوجوا دوما من فضل يبقى تلمين هو خير لهم ما نجوا كن يمشيهم kọ́ntìrì àkàjẹ́ òun nàìjíríà gidẹ́ ẹ̀hùn dúnìkì mọ́ṣin nínú ẹ̀dọ́ àníkì mọ́ṣin ṣe di ọjọ́ gbalẹ̀ achadọ̀wáyé nigeria ó yà níwà dẹ̀ we have no other country than nigeria Any country country omuneti nigeria lè so adé àdọ̀ akójọ́ kí àdé dáhùn tí ẹni èyí àbá àwọn àwọn ọjọ́ akíkà alẹ́yẹ̀ lọ tóró ẹ̀hùn kì pàbẹ́yì nigeria amúnẹ̀kìjì nigeria kẹndìháì àmẹ́hùn nigeria kẹndìháì ẹ̀lúkó alìẹ́lẹ̀ kọjọ́ dùn wáyé mayo na kari da le kiliga deli kiliga chele jiji allah tabaraka wa taala kete oni ke chango chimu ene duki wojo fe nigeria amajunge ke gwayaria kuma akini omi tete si senator kayumi ke gwa bicho bata kuma kagini omi tete si chairman kayumi ke bi ejo kichaba kichobata to dale okko kuma du chona igba maya magba maya kwiki nigeria wa ìdígbò máa kí ní ọ̀nà kọ yóò bless ya lè pàmẹ́ na rízikì kùmà kú tọ́rọ da ẹgbẹ́ kí kú máa yọwá dánú tákì kú tákì wọ́n wà ẹ́ ìjùgbẹ́ ní máa kí ní ọ̀gẹ̀tí ọjọ́ máa ti ọgá àmọ́ ọ̀nà accountability dọ́mọ́ òwe dúkùmà ìjàbẹ́ tiẹ́ ke mama lie yodu ke jine de mun echa ka ti ne ngale ba ma obu tuele abe ki jalen e de ta ji yen owo ye ma en o che me na daro la ne o ka o ye ani gide gunu gaba dia una kanyalele ta ji yen ọkọ ọkọ gbogbo ma gbọ́ ọ̀hẹ̀ṣílígá ma akọ́kọ́ yíhun ma wúwà ọmọkọ gbanye ẹ̀kọ́ amúni àjá ṣọ̀bà tọ́kọ́ ma dún lẹ́wọ́ jẹ́ máa lí ẹnẹ́kà nọ́kọ́ gbogbo èmì máa rọkọ̀ nọ́kọ́ kọ́ ti ṣe ní kọ́tìrì kàjí ohun ọjọ́ gẹ́rẹ́ ma gbọ́kọ́ ma ká mọ́jà yọ́rọ́dá ọgbọ́dọ̀ àbógẹ́rẹ́ má rẹ̀ rí àmẹ́nu bàtánú ma re aga ka mi talaka domon meja ka ja ko bata amon gunu ga me ko bata e gomenti kile budi ono bleka joji oye on kiji ba e won te toji ka bu kele won yili opo igba maja ono ble o ke gwa kini ono ble imi mu yo yo gele leni de we awon demi yi e, se nko yo marziki do we awon re ame no bata ni so nigeria ti kɔntiri kan si kamo ne tsyɔ lama maria o ma tsa kula a mɛnɔ batan mɛga ma vitia mɛga mi ame undu du kisi gɔmɛnti ma o gbɔdu o sɛnɛ kan kpa kusaka ile gbogbo sukulu amatɔ sukulu eyi sukulu gbɛ bɔ amatɔ sukulu tsa nɛma ayɔ yi takuma kɔsi ɛmu yi ee titsa ti yɛ kpa ɔkò zu ma nkpɛrɛ yu mɛ wa eyi yɛ kpa ta ma de yu kan ŋu àṣìkọ́lọ́ gọ́mẹ̀tì èyí ẹ̀pá ma ọkọ̀ tún pé yóò wú tá máa dé yóò kà ń kò ṣe ń gidá bá ní ábìlì tàkì náà lè tàkì àyọ̀ àbẹ́kù máa ṣe náà ọbàtá máa ṣe yóò gbà àná yọgbà àbẹ́kù máa ṣe anánáyí anánáyí máa ṣe yóò gbà àná yọgbà ẹnẹ́kà kọ̀lá yẹ́ ni nàìjíríà ẹ̀jẹ̀ ṣe anáná tàbálẹ̀ kẹ́ máa túgbọ̀ dẹ̀ àwọn ṣẹlọ bàtá yẹn nàìjíríà is too rich to be poor àbẹ́kì na kẹ ṣẹ́nà náà na kì máa wọ́n tó pẹ̀kù máa wọ́n sọ pàtàkì tòtò dábánilẹ́ àbúkù máa pàlì òkú ọba tá máa sí ohun máa kẹ́ ohun máa yà ẹ̀ ọjọ́ àkíní amẹ́kùnmẹ́ pàlì kùmẹ́ tukúná abẹ́bà tukúná abẹ́bọ̀ nínú kóyòyò àmọ́ àmà lẹ́hùn jẹ àmọ́ àmà pàmọ́ àmà pàmọ́ àmì yé má máa sọ pàtà tó jẹun iye ta tubata lo ti kano tubata ta ya gbe rapala igiri igiri ta kije ta kinwo ma gbodu e kakiri eno koga mi ari police ta ne o tebi iyon amo ma ye olopo oko e ki buruma kuma mu mi ari dikie don ko adu akoko ko do ko ja ko wa ti todi wa ti te akon wa ni wa to da mo ne gida ko ro awon ja ko ko le wa ni sire ba ke mu dara na ke mu di milionia mo ma ngole ge kinobe ma ngoligu ngoja ko la leo in wala yahsabanna alladhina yabkhaluna bukma cha mun kuna bima atahum allah min fadlihi arziki ko yodunguma ko ya tulimwi ojo marziki le do meba to kokole ko te mutuka ka ka mun ma mame e wala mu tuluke gbede ta mun e mana kuma shududu amuna jagonu je jade biye

aliheri ohun ti ngojo enijo aka aliheri ngojo aliheri domo yin okuna kete o ne tukuna gbogbo inike le won la oyen ya chupu dire wa ya le oyen kokon abu hane eh e ma gbeju ne un duwa ke jali ni ba oye se yon ọkọ̀ tí yá ìrìlẹ̀ yá ìrìlẹ̀ ẹ̀wọ̀n mọ́lẹ̀ ìdàtọ́jà ọjà jẹ́ ẹnẹ́gìnẹsà náà kọpa ọmọ yọrù àti ní kọ máa kírù kí mú yọ kírù ṣèkù ohun yà aṣọ yà yìí ẹ òfin kì á ṣe yà ní ìjẹ̀ká mẹ́lẹ̀ lọ yọrù kọjọ wọn ime ìyìn eye síta náà lè yí èkùkù rẹ̀ àbí ìyìn eye lọ́rọ̀ ọjà a kò máa ṣe rẹ̀ ọkọ̀ ṣe já ìdílé ayé àjẹ́ látọ̀ rẹ̀ wọ́n mú pàtọ́jà yà á jẹ́ torókẹ́ ṣọlẹ̀ ẹ̀kúná

ini ni dugu na bi mi ki abu mengu pe aba yu eno ko ke duma ko ata ama na abọ ya yi ewo gu ila ko ga eta pa ke na ha ki ha inde ibe ke pa aba yu ni subhanallah ya ju ma ju ya hu ye ma du okoko na yi ma ẹ̀bọ̀bọ̀ wá nìhun àmà àdúrà ọjà yìí tó yíya ẹ̀hùn gbìtì wọn ní ìjìmá àdúrà sáníà máa kọ́ ẹ̀yìn ọmọ ọjà mẹ́ ìnìdá ọwọ́ ẹ̀ ọkọ̀ dúkẹ̀rẹ́ abájọ ẹ̀ta stúù máa yàgbà kọ́ ẹ̀ tó tẹ́ra bá nílẹ̀ onígun gí yá lè má ṣọjà náà abọ́kọ́ṣe ẹ̀kọ́ yọ yìí má tọ́jà agbodó náà ọkọ̀ ṣe wáyà wà làmà kó yọ so ẹun dúkì kuna ní àkọ́kà kuna kónúgbòrògbé kí á ṣọlẹ̀ kuna, ẹ ìyọ̀n ẹ ṣàmúnẹ̀ kúnná ẹ àṣọlẹ̀ kúnná tó dẹ́ kúnná ṣe sẹ́yìn tọ́wọ́ kúnná máa bẹ́ kìlò bí yíyọ màkìyà ẹun dúkì dùkì kúnná lẹ máa mẹ́un lẹ máa tiẹ́ máa máa dùṣà kọ́tọ̀ ẹ ọjọ́ náà hadithe fẹ́ yóò dọ̀la lẹ́yà yẹ́ni abúkùnmá náà rí zikì máa dùṣà ti kàdí ni máa dùṣà ti kàwọn ni máa dùṣà ti kọ́ ẹni kìlọ́ kókè má dìzẹ̀ kánú ẹ olólo òjìjì zẹ̀ká ríru ẹ má dìzẹ̀ kánú bẹ̀kẹ́ ọjọ́ ṣùkú náà ẹ ọkọ́ nẹ ọba mílíọ̀nù wà mílíọ̀nù àbájọ ẹ̀yà tẹ́lẹ̀ ní zẹ̀ká wọn imam da yana halatta to baki sadaka ga ce ma da halan oyo mai amunu duka ya gugu million 1 million 100,000 to ya tinini ino ko ki duka ga na

abdụke nọrọ ka dị ugwu eledo ha omole ụka teta oyi yelo ụka teta ahụ ilo ọga e na ọha omole nwụchabakwa na ekeli iyi ada ka ikpe alụ onye igwe onye akụ igwe onye gbe ya gwa gbe ana m alụka ana kenzuka ana m alụka ana kenzuka e, e, ya onwe chọkọ onwe ji bankị ya onwe chọkọ onwe ji bankị ya ogele ya ga iji ụgwa n ma a ji ahụ karịa aba ndị ero ya gị ime ụlọ nrụ kadị ọgbụ yi ekpakpa ta gị n'aka ihe ga ana m alụ ka a na kezi ka na abịa yi e onwe nwaanyị doyi e, do yi onwe nwaanyị doyi efebi onwe mere kpụ ha ji adụgo ndị ọna ya bi ma a riziki ne edo ka anedu dize ka ya ya nwa بل هو شر لهم اجينا نشيمما سيتا وكنا ما بخلوا به يوم القيامة ما دو شاكوتم وهاوجونا ولله ميراث السماوات والأرض الله ناجي مغو يالك فاني والله بما تعملون خبير الله يكلم من يكون لك نشي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما